ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀kan nínú iṣẹ́ olóore eléyìí tí a fẹ́ káwọn mùsùlùmí mójútó nínú Ramadan ọ̀nà ni ká máa ran ara wa lọ́wọ́ lórí àti ṣe dáadáa ká sì máa léra wa jìnnà sí àìdá ní ṣíṣe wọ́n bẹ nínú dáadáa eléyìí tó ṣe wípé téèyàn kan tó bá dáwọ́ lé ó lè má lè dá sí ó sì ń bẹnu dáadáa eléyìí tó ṣe pé téèyàn bá dáwọ́ lé ó lè dá sí kò burú kò bàjẹ́ kéèyàn kún ọmọ aya rẹ̀ nínú èyí owó lè jẹ́ nínú àwọn dáadáa méjèèjì yẹn èyí tó lè dá sí àti èyí tí ó lè dá sí nítorí pé tí wọ́n bá kún kíkún tó kún kò dín ládàá rẹ̀ kù ọ̀nà ò sì ní dín kankan kù nínú ládàá rẹ̀ eléyìí ó sì túnbọ̀ jẹ́ kí ìjọ́mọ ẹ̀yà tó nípọn kọ́ra ìjókòó láàrin ìwà tiẹ̀ torí pé mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni tá a bá wá ń ṣe nǹkan tó jẹ́ kí ìjọ́mọ ẹ̀yà yẹn ó túnbọ̀ máa lágbára sí i wọ́n máa já sóore fún wa ìdí nu tó lọ́wọ́ fi sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rárá yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa àti ìpáyà Allah ẹ má ràn ara yín lọ lórí àti dẹ́ṣẹ̀ ẹ má ràn ara yín lọ lórí àti takòfin Allah sábà ràn ara wa lọ́wọ́ orí ọ̀pọ̀ láwùjọ wa aburú ó dínkù púpọ̀ yàtọ̀ sígbà tí kálukú bá dẹ́yẹ sẹ́nìkejì tọ́jọ́ ń ṣèṣẹ́ mi kónkó jábélé tonti pé mùsùlùmí làwọn méjèèjì jọ jẹ́ á orí ò pọ̀ kódà aburú lè pọ̀ nírú àwùjọ bẹ́ẹ̀ islam fẹ́ kó orí ọ̀pọ̀ láwùjọ àwọn mùsùlùmí kaburú kó kéré jọjọ tó ṣe pé wá lọ sídìí ìwà rere yìí ká máa ran ara wa lọ lórí dáadáa ká sì máa kọ ìbàjẹ́ fúnra wa ká má sì máa ran ara wa lọ lórí ìbàjẹ́ ká má sì pé rìkísí dà wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ iná ní nǹkan tó pàwọ́ àtẹnitẹ́njọ́ ran ara yín lọ́wọ́ lọ́pàá yín pọ̀ wọ́n kó gbogbo ntẹ lẹ́ńtọ́ ń ṣe wọ́n kó sórí àtẹ àfi bí ìrégbè àfi bí ìránù tí ó ṣàǹfààní láyé tí ó kó báyàn lálùkìyàmà yàtọ̀ sẹ́ni tó ṣe pé wà á tiẹ̀ dáadáa náà ní gbogbo gbà ẹnìkan bá fẹ́ ṣàìdá ẹnìkejì ó ṣe káì ẹni a ṣe káì fún yóò sì gbọ́ lẹ́ẹ̀kan náà òun sí ní ṣe dáadáa bẹ́ẹ̀ ló yẹ káàrin mùsùlùmí àti mùsùlùmí orí olúwa kọ́kọ́ a máa ṣe kó ká lè máa rárá lọ lórí dáadáa ó léwa jìnnà sáìdá ọmọ ṣèwà lẹni tó máa ran ara wọn lọ lórí ìbàjẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.